tó ń wò mí kú dé dásìkò yìí nínú àsìkò yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ aago ayọ̀ náà ni ó máa máa dún lọ́dẹ̀ẹ̀dẹ̀ wa aago ọ̀fọ̀ wàhálà ìbànújẹ́ kò ní dún sílé mi kò ní dún sí gbogbo ojú tó ń wò mí ní wákàtí àti ọ̀wọ̀ yìí orúkọ mi yín padà Yinka Kujore ni mo ń jẹ́ ọmọbìnrin wọn dẹ́dà Kujore á sọ̀rọ̀ fetefete small but mighty bẹ́ẹ̀ tún pè mí ní kódà bọ̀ lórí ẹ̀ bí mo ṣe máa ń sọ èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ àlejò wa fún tòní wọ́n ti ń bẹ lórí ìjókòó ìlú mọ̀ọ́ká ni wọ́n bọ́dẹ̀ ṣe jẹ́ ìlú mọ̀ọ́ká wọ́n tẹpá mọ́ṣẹ́ wọn torí wọ́n mọ iṣẹ́ wọn níṣẹ́ ẹni tẹ́ ẹ mọ̀ bíi ẹni mo tẹ́ bá ti ń wo àwọn eré àgbéléwò lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ ti máa máa rí ojú wọn ní gbogbo ìgbà ni mo ń sọ mo ń sọ nípa ọ̀gbẹ́ni Ṣọlágbadé Mustapha hello <laughs> ẹ wá ẹ sí on set o ẹ sí lórí movie set o hello mo láìgì yín gan. hello. ẹ kọ́kọ́ ṣe kọ̀ọ̀kan sí lọ ṣe rẹ́rìn lọ ṣe báyìí. <laughs> Oh. jọ kí nìyẹn túmọ̀ sí. Ah, rárá. ẹ̀mí ṣe àmì o. àmì. ẹ̀mí ṣe àmì o. àmì. màmá kọ́lé mọ́lé àmì. màmá bí mo ṣe eh. mọ́ àárín àṣírí wa ò ní tú. àmọ́ láti fi pé a máa ra bùgátì àti. àmì ọlọ́gbàrá lọ. <laughs> àmọ́ bẹ́ẹ̀ sí kákà sí mm. ah, kí ló ṣẹlẹ̀ sẹ́ẹ̀ fẹ́ sọ àdúrà lẹ́nu. Ah, àtàdúrà àti gbogbo ẹ̀ ṣàfùlà. <laughs> Um, mo kí gbogbo ẹ̀yin ará lé ẹ kú dédé àsìkò yìí ẹ ṣe gan ẹ kú ah, ẹ kú fẹ́ wa ẹ kú fẹtẹ ní sí wa àtẹ fi ń wo sinimá wa because um, tí ó bá jẹyìn kí la fẹ́ máa ṣe torí tá a bá ṣe ta ló fẹ́ wò ẹ̀yin náà ni ẹ àdúró tí wà ń gbogbo gbà ẹ ṣe gan. Um, ẹ ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe máa ra sinimá wa torí tó bá jẹ́ ìyìn kí la fẹ́ jẹ́ ó ga ṣé mo ṣe máa <laughs> ọmọ ẹni ní ìfà kí ni ṣojú tí. ẹ kò wá kò rí bẹ́ẹ̀ bó ṣe gbé wá ni. o bó ṣe gbé wá ni káyọ̀ pé wọ́n gbé lónìí. ẹ ọ máa ń gbé wá ni tó bá kí n tó kù nígbà yẹn náà wọ́n lè tún gbé wá lọ́nà mi tó jẹ́ pé. ọgbẹ́ni <laughs> ṣọlá bismillah. ok tá a bá sọ pé ọkọ àti ìyàwó bóyá òkè kò tẹ́sọ̀ padà bóyá boyfriend and girlfriend wọ́n ṣáà ṣe ẹmọ̀ wọ́n ń bára wọn bọ̀ ń bára wọn ń bára wọn. kò sí nǹkan tó burú jù náà láyé ìsìn kí obìnrin propose fún boyfriend yẹ tífẹ̀ bá ti wà. Hmm. no àti rìn kí lójú òrìrì láyé ta wà yìí hmm. fáyọ̀ ọkùnrin ló ń propose fine but tífẹ̀ bá wà tí obìnrin bá ti rí pé bàbá yìí ti ń long thing jù hmm. eh, boyfriend sweet ah please can you please let's get married àmọ́ kí ni ẹ rò pé kí ọkùnrin àbí kóbìnrin ṣe tó bá jẹ́ ọkùnrin ló propose fóbìnrin àbí obìnrin ló propose ọkùnrin lókè ẹ já fẹ́ra wa o kí hmm. ọkùnrin ní òun ò fẹ́ kó fún rìn kọkùnrin lòun ò fẹ́ àbí kóbìnrin sọ pé òun ò fẹ́ ṣé ìjẹ́ rò pé ọkùnrin yẹn ṣé kó tẹ̀síwájú nínú relationship yẹn pẹ̀lú obìnrin yẹn àbí kóbìnrin yẹn tẹ̀síwájú nínú relationship yẹn pẹ̀lú ọkùnrin yẹn nígbà tí wọ́n ti sọ pé òkè gboruká o mi ò fẹ́ o. ṣe rí um, lórí yẹn <clears throat> ọ̀nà tó pín sí pọ̀ hmm. àkọ́kọ́ bẹ̀ ni wípé um, kò kò fi bẹ́ẹ̀ proper kí obìnrin máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tá a bá wọnú ìtàn àwọn baba ńlá wa baba ńlá wa àti ìyá wa Éfà a rí wípé nígbà tó kúrò nínú ọgbà àlùjànnà tí wọ́n wà lórí ilẹ̀ ọlọ́run fẹ́ ṣẹ́yìn lọ́run tá à ń sìn yìí ó kàn mọ́ ọmọ ó máa ń ṣe fíìmù fún wa ni òun gangan ló ní fíìmù ibi tó bá darí wa sí ni tó rò ló ní rìmóòtù wa lọ́wọ́ nígbà tó da wàhálà yẹn lẹ̀ sí wọn lọ́rùn because gbogbo nǹkan tí wọ́n ṣe ọlọ́run ọba fúnra rẹ̀ ti mọ̀ ọ́ pọ́ máa ṣe so ó dẹ̀ níkapá láti sọ fún wọn pé kí nìyí ẹ gbọ́dọ̀ ṣe o àmọ́ fẹ́ kí fíìmù yẹn gùn tí wọ́n bá ṣe irú wa ya lè má sí láyé báyìí. bọ̀ kí fíìmù yẹn lè dùn ká lè pọ̀ káàkiri gbogbo continent ọlọ́run ṣe wò pókè tọ̀ ẹjẹ́ máa lọ bẹ́ẹ̀ ìgbà tí babaláwa ádámà táwọn wà tí àwa ifá náà táwọn náà wà tó wọ́n wára wọn kiri tó wọ́n ṣe gbogbo ẹ̀ tó wọ́n tó wọ́n rí àwọn ìdí ìyàwó ifá àwa ọ̀hún òun ló kọ́kọ́ rí babaláwa ádámà àbótorí pé oge àti ẹjẹ́ kìí sọ pé pride hmm. tọ́lọ́run fi sára ẹ̀yìn obìnrin ṣe fẹ́ máa bú wa lórí ètò. mi ò bó ṣe bọ́lọ̀ ṣe ṣe nìyẹn o ẹ máa gbọ́ nígbà tí ìyá wa rí ìyá wa ṣe ra ọjọ́ à lọ ìní kọ́kọ́ pè ẹ tí ẹ tí understand mi ò ní kọ́kọ́ pè ìfẹ́ yẹn wà bẹ́ẹ̀ àmọ́ torí pé ìjẹ́ obìnrin onírà ah, mi ò ní kọ́kọ́ pè ìyẹn lọ bẹ́ẹ̀ ìgbà táwọn kọ́kọ́ bẹ́ẹ̀ sun oorun alákọ̀ọ́kọ́ ọ̀bálára yóò fẹ́ràn pé ah, ọmọ ló da tó yìí bẹ́ẹ̀ náà ni ìyá náà wò pa ah, ah, kíní yẹn both side ló wà hmm. bó ó máa ń da fún ọkùnrin ó máa ń da fún obìnrin kó ṣe sùúrù láti lè jẹ́ kí ọkùnrin kọ́kọ́ wá torí tó bá wá òun ni iyì fún obìnrin yẹn ìgbà míì máa wà from experience and let me say I learned some things from my father and my boss, Taiwo Gogo Azam. Yeah. Um, Alaji, jẹ́ kó yé wa pé ọkùnrin a ní nǹkan kan lára tó jẹ́ sí wípé ó máa ń attract obìnrin. Tóbìnrin bá dédé wá bá ọkùnrin wípé à mo nífẹ̀ẹ́ o mo fẹ́ ká ṣe gbá mo fẹ́ ká ṣàwọ́ kájọ ṣe kókó bàbá ṣàsùn tí gbogbo kinní yẹn bá ṣẹlẹ̀ tán. Eh? ọ ní wípé ṣé wo mọ̀ pé nǹkan tó wà lára ẹ̀ yẹn òun ló fẹ́ gbà ọjọ́ tó bá yẹ ti gbà á tán ọjọ́ yẹn lẹ́nu ọkùnrin yẹn ti dẹni àkísà lójú rẹ̀ yẹn. <laughs> kí ló fi dára fún gbogbo nǹkan tí mo tẹ̀ ń gbọ́ lẹ́nu yẹn mọ̀ àwọn ẹlẹ́mìí tábà wò ìwà rẹ̀ pé ọ̀dọ́ ṣì ni yín kí ló fẹ́ sọ hmm. kí ló fẹ́ máa ṣe ẹ mọ̀ pé àmọ́ pé ìwọ ọ̀dọ́ yẹn máa wà lára wọn wá ṣì máa àmọ́ inú mi dùn i'm so so impressed pẹ̀lú nǹkan tí ẹ sọ lórí ètò yẹn àmọ́ kẹ́tọ́ máa lọ kẹ́tọ́ máa lọ kí ni ẹ̀ ń pòpọ̀ fáwọn olólùfẹ́ yín ẹ ti lérè yín tó wà ń ta ni àbí ẹ ṣì ń wọ́n ṣì ń cast ní hmm. wọ́n cast ní wọ́n cast ní. yeah adúpẹ́ fọlọ́run ní ibi tí a bá ìrìn àjò iṣẹ́ wa yìí dé adúpẹ́ wọ́n níṣẹ́ tí wọ́n bá ti mọ̀yàn tí èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún ti ń pówó yàn tí wọ́n dẹ̀ ti ń pèyàn tíyàn ti ń gba owó téèyàn ti fi ń jẹun fi bọ́lé sanwó lé fi bọ́ ọmọ kéèyàn dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ irú iṣẹ́ bẹ́ẹ̀ ó ti di iṣẹ́ alálùbáríkà fún irú ẹni bẹ́ẹ̀ so a dúpẹ́ fún ibi tí ọlọ́run tó gbé wa délé ni a dẹ̀ mọ̀ wípé ọlọ́run ọba tó gbé wa dé bíbá ẹ̀ a tún gbé wa kọjá bíbá ẹ̀ pẹ̀lú ògùn àtànú ẹ̀ agbára ọlọ́run so àwọn iṣẹ́ pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ tí a ti bá àwọn èèyàn ṣe ṣe ṣe kákàkiri like two years now mo ṣe fíìmù tó jẹ́ tara mi rárá but um, níwọ̀n bàgbà tọ́dún bẹ̀rẹ̀ Ati uh, ìyá kan asọ̀rọ̀kọ ẹ̀ gold and treasure gold and treasure. a dúpẹ́ pípé àpò èyí ń pẹ̀jọ àmọ́ tá bá fẹ́ darapọ̀ mi lórí social media mm-hmm. ẹ tún wọ́n ah, ní ìdẹ́bẹ̀ ẹ̀ ṣe social media ẹ jẹ́ fún wọn. mo ṣe wá ṣe social media kí mo á rẹ̀ rí tajà mi. ẹ̀kírẹ́ ṣì máa yà ó yẹ fún wọn. <laughs> àmì ẹ̀rọ um, social media mi uh, my Instagram is um, at Mustafa Shalagbade. Mustafia is M-U-S-T-I not T-A M-U-S-T-I-P-H-A then Sholagbade together S-H-O-L-A-G-B-A-D-E Sholagbade. Then my Twitter at lollyboy2009 then my Facebook Mustapha Sholagbade Ololade. Àwọn fake accounts pọ̀ ẹ má lọ kó sọ oríṣiríṣi lọ́tí open but with the one I just gave you now that's my social media's account? Yeah, with the ones you just gave your now social media account lórí ẹ bó bá sọ ní àyè jù báyìí lọ ní. èmi àti bàbá bẹ́ẹ̀ lọ lórí. ẹ ní dúró tán. lórí ògùn ayọ̀ tẹ bá fẹ́ darapọ̀ mẹ́mi náà lórí social media lẹ́ẹ̀ fan page mi lórí facebook Àyìnkẹ́ Dao Kujore lórí ig lè tẹ̀lé mi at Àyìnkẹ́ Dao Kujore orúkọ mi yípadà Àyìnkẹ́ Kujore ọmọ bíbí ni wọ́n ti Dao Kujore sọ̀rọ̀ fetefete small but mighty mm-hmm. kò ní bọ́ọ̀lù lóde ká tún fi ire ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ó dàbọ̀. ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀ oríire.